ومتاع الأمة صلوات ربي والسلام عليه وعلى آله وأصحابه ومن والاه وسلم بسنتهم إلى يوم الدين عباد الله وخلق المسلمين سلام الله عليكم ورحمة الله وبركاته أرجوكم الله السلام عليكم يا محمد صلى الله عليه وسلم àpọ̀lẹ́ ilé ìgbé àwà ní orí rẹ̀ wọ́n ni báàbù ṣàpá àlàyé nípa ìjírẹ̀bẹ̀ àti ìpìpẹ̀ ní ọjọ́ ìgbéni ìdí àti kìíyàmà ilé tí ó wáyé látọ̀dà náà ní ìwà Muhammad lọ́wọ́ ọ̀rọ̀ àárá àríwọ̀sánlá tí a ti bẹ̀rẹ̀ nínú mẹ́lúgbà àwọn kókókọ̀ kan nínú àlàyé yìí a sì máa ń tẹ̀síwájú lórí ẹ̀ nínú àkọ́kọ́ tí afẹ́fẹ́ àkọ́kọ́ náà ó ní ìsáǹpẹ̀ ní àṣàpá lẹ́yìn náà báwo ló ti yẹrin yẹ̀ sí nínú kẹrẹ ìsà àṣàfà ìsìpẹ̀ ìwá ọrùn fún ni kúrò níbi ibi nínú àwọn ọmọ rẹ̀ ìwá ọrùn kúrò fún ni níbi ibi tí èyàn bá rọ́dún àbí àti tí èyàn bá rọ́dún àwọn olùmọ̀ sọ wípé ìkúnnà rẹ̀ gan ni wàhálì mọ̀fáyèrè lè lè bẹ́ẹ̀ ká béèrè orin fún ẹ̀dá ẹnìkejì ẹni kódà nínú ọ̀rọ̀ mi wọ́n ní amúláti lè ṣàpọ̀ nǹkan méjì yọ̀tọ̀ ní ṣọ̀fà nítorí pé ẹni tí ń sípẹ̀ kò fẹ́ kó jẹ́ olùkan lòun ń jàǹfààní ó ń fẹ́ káǹfààní ó kárí ó sì pọ̀ nínú àwọn àyàtà ti pàkójá sáà mọ̀ dájú wípé ọ̀rọ̀ tó rìn lẹ́ni ẹ̀sìn sí ni òní kọ́ọ̀lù tààlá nínú sọ́rọ̀ àtẹfà àyà 51 wà á lèrè àwọn òbílá iná ṣètọ́nà tí ma á lèrè bí ìlànà ẹ̀kọ́ ọ̀kúnrà àyókèrò ìlàrọ̀ bìí lẹ́yìn tàlábùnì lórí ìwàlẹ́yìn alẹ́dínà ọ̀kọ́nà àyíṣàrò ìlàrọ̀ bèèrè àwọn tẹ́rù kágbélì dé síwájú ọlọ́run fún ìdájọ́ ń bà torí títóbi ọlọ́run àti ọ̀wárìrì ọjọ́ náà ọ̀nà níbẹ̀rù kìí ṣe wípé tòlú wípé wọn ò sí lọ́run àbíká sọ pé iṣẹ́ láàrin wọn ló pọ̀ débẹ̀ lẹ́yìn sàlàbùn ìjó ní ìwàlẹ̀ àwọn tí wọ́n mọ̀ wípé lọ́jọ́ náà àti kó tó di pé ọjọ́ náà dé lẹ́yìn sàlàbùn ìjó ní ìwàlẹ̀ àwọn olóòrẹ́ kan agbanilà kan àfọ́nà ọba náà wà láàṣẹ̀fẹ́ ibi tí gbólóhùn ti jáde nù ayá ilé yẹn fún àwọn ọ̀dẹ́nì kan nínú àwọn ẹ̀ta ti kà tàbí ká tó lọ sínú àyà mi nínú ìparí àyà yẹn tọ́lọ̀ sọ pé làálàmú yẹ̀sàkùn nígbàtà bá fàlùkùránì kì wọ́n nílò làálàmú yẹ̀sàkùn ó lè jẹ́ sábàbí fún ọ láti jẹ́ pé yóò lè wọn lè fún níbẹ̀rù ọlọ́run kí wá ní túnmọ̀ yàtàkù nínú àyà yìí ayé ìyàmàlú na fi hàrí ìdárí àmàlànìjà níbùn lọ́wọ́ bí i nínú àdárí omi kìá wọ́n mọ̀ tàwọn tẹ́kàn tó jẹ́sẹ́ olóore sáàfí wáyọ̀nà ọlọ́run láyé bí sábàbí bẹ́ẹ̀ ìjà níbùn lọ́wọ́ bí i mi ni àdáàdì yóò mi lè fi àdá ọlọ́wọ́ àti torí bẹ́ẹ̀ tàánú wọn kún lè bọ́ nínú ìyà ọjọ́ àti àdá nínú àyà mi nínú sọ́ọ̀tù zumar àyà tóra tàbí náà yà kó lè láàrín ṣẹ́fà á tún jẹ́ mi ìyà ká lọ síbi ká débẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní pé àmì ìtàkàdó ní ìdó nílẹ̀ ìjọba tí a ti pẹ̀kẹ́ ń bẹ fún wọn ayàtọ̀ sí 43 ní àrí ní tó rọ̀ta fún náà ó ní àwàlẹ́wò kánú láyé mílẹ́kù ní ṣe àwọn wọláyà ìlú ṣé olùsìpẹ̀ kan bẹ àbí olùsìrẹ̀bẹ̀ kan bẹ tí ó jẹ́ pé sábà bí ìsìpẹ̀ rẹ̀ àbí ẹ̀bẹ̀ rẹ̀ lọ́mọ adámọ̀ ní ó fèrè ọ̀la nígbàgbọ́dọ̀ kí á mọ̀ níbí tí ń bẹ fún wọn ní ìtàkàdó bẹ́ẹ̀ àwọn èèyàn wọ̀nyí sì ní wọ́n ti dàbí ọkàn bẹ́ẹ̀ torẹ́ láyà ọlọ́run ní pé wọ́n bá kéèsì lọ́bí ní ilé ọ̀rọ̀ rẹ̀ ní pé bíta wọ́n jí bí ìgbàdá sọ pé eré ṣe tí wọ́n mú olùpípẹ̀ yàtọ̀ sọ́nà àwọn aláwọ̀kẹ́ánù láyẹ̀m ìkúnà ṣe á ìtẹ́jìmọ̀ pé wọ́n ti mú gbogbo àwọn tí wọ́n mú lẹ́yìn ọlọ́run tààlá láàyà mẹ́kó náà ṣe à wọ́n sí kí ni wọ́n lágbára kankan wọ́n láyà àfírí gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀bọra tó jésù tí wọ́n mú lórí pípẹ̀ yẹ wọ́n láyà àfírí bákan náà olówà nínú tóra 20 aya ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون sínú sínú tíwáṣùtọ̀ hàn Sọ́tù Yúlùbì, Tóra Bọ̀kàlá nì àyìn kẹwàá, Tóra kẹwàá. Náà. Àwọn sọ pé Ọ̀rọ̀ bí bàtà bí wọ́n lérè pé kílẹ̀ rí mi tẹ́ ń bá mú tẹ́ pè lọ́lọ́run, kílẹ̀ rí mi tẹ́ ń pè lẹ́sìn, kílẹ̀ rí olùgbérẹ̀bẹ̀ olùgbẹ̀ yìí wọ́n wá ń sọ wípé ẹ̀hẹ́ wọ́n láà mọ̀ kọ́wọ́n ìfọ́ lọ́wọ́ mọ́ yóò fìfẹ́ wa ni wọ́n sọ fún wọn ọlọ́run ní kò tó ló fìfẹ́ lẹ́yìn òun àbólùgbà ìpẹ́ títọ́lọ́ ní pápá máa fi sáwọn ilẹ̀ ni ọlọ́ọ̀bá ẹlẹ́dà wa subhanahu ta'ala wípé àtùnàbí òun lọ àbímọ̀ ala àlàmù ẹ̀ẹ́sì kí ni ìmọ̀ sọ́nà àti ilẹ̀ ọwọ́ náà ló pẹ̀ sí wa gbogbo tí tẹ̀lẹ̀ mẹ́ sọ nígbà tí ọ̀rọ̀ bá pè wá lẹ́yìn dáàmọ́ dáàdójú ọ̀rọ̀ pé dáàmọ́ tó ọ̀rọ̀ gbàmọ́ a ma sọ pé kí ni ó yọ òjò tó dáńkọ́ lásìkò táwà ó yọ lọ́rọ̀ èèyàn nígbà tí mọ̀ wá bá yọ ìyẹn pé ọlọ́run bá nímọ̀ ìmọ̀ ọlọ́run bá kọjá "Wala àbù sẹ́yìnlẹ̀ ẹ̀mọ̀ ọ̀tọ̀kọ́ lọ́wọ́ ohun tó yẹ nípa sọ́mọ̀ ní àbí nípa ilẹ̀ náà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá mọ̀ bẹ́ẹ̀ irú wà àtọ̀rọ̀ àti sí ẹ̀kọ́ tẹ́ lọ́mọlọ́run yẹ̀tẹ̀nẹ́zà rọ́bù tààlà ánì ó kọjá rò ìtàlìmọ́ tọ́dọ̀ lọ ká máa sọ wípé báwọn bàbá ti dá pa àwọn eléyìí àbí bàbá ti fi àwọn eléyìí kò sí tọ́lọ̀ mẹ́fẹ́ àti àti bọ́nù ìlera rẹ̀ àti bọ́nù ìyá rẹ̀ ẹ̀bọ ni àlàkọ́ àyà فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون aburú bẹ̀ ó ní wípé àwọn tí wọ́n mú ní kiri àwọn tí Wọ́n ò tẹ̀rà lọ́wọ́ fún wọn, wọ́n ò lè dé. Tóyé, torí kí pọ́lẹ̀ ti mọ̀, tálìkì àmà ti dèbí bóò láti mọ̀ pé wọ́n ò tẹ̀rà lọ́wọ́ wọn. Wọ́n pariwo ayé náà, wọ́n pariwo ìrìnà láyé. Tó wáyé báyé wọ́n fún òtù délẹ̀. Wọ́n ò ní àbámọ́ lè sọ̀rọ̀ táǹsọ̀ ẹnu ọ̀bámọ́ gbà bó jẹ́ táìsàn àìsàn ti wọ́n bó jẹ́ ti kú ẹ̀mí wọn bọ́ bó jẹ́ ti dààmú ayé ń bá wọn bó jẹ́ tàwọn jàǹbá ayé ń ṣẹlẹ̀ sí wọn àmìtọ́lọ̀ ọba àmì bá kájára pé kò ní ṣẹlẹ̀ sí lókù èyí ṣe táwọn tán mú lọ́wọ́ tí wọn òràn wọn lọ́wọ́ tán mú lólùsìgbẹ̀

àbá rẹ̀ ìrìn ìrìn ìwọ̀n ìjàmbá yóò dí ìmọ̀ ọkọ̀ lórí gbẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá fi kádàrá ẹ̀ àbá ìsàn irú rẹ̀ ìyẹ̀wò ni ẹ̀wọ̀n àmọ́ tó yá nílẹ́ gómẹ̀ bó wọ́n ti fá ìsàn ni àbí kankan nínú mùsíbà àbídàmọ́ ayé ni tí ọ̀bá tó wó mẹ́ wọn ní àìsówó ni tó bá bọ́ lówó tó bọ́ lọ́lá wọn ní àwòjú tówó táwà lójú òdìsí Allah subhanahu wa ta'ala alágbára tó jù òní sí ọlọ́lá jùlọ tó jù òní sí ọba tó jẹ́ pé ọba tó jẹ́ wípé nínú ẹbá òsátùn bàkọ́rà láti bí tọ́lọ̀ tí sọ́rọ̀ àmì Ibrahim nípa àrísàn níbi níparí yẹn níbi Eh, ọba tó ní òun àlábì ìtàn ìwọ̀n lọ́lọ́ọ̀bá mi mọ́ mọ́rùn wá láti mọ́ṣíríkì máa mú wọ̀ ní mọ́gbé tó ní à òun náà lè ṣe bẹ́ẹ̀ eh, ọba mi máa ń yé èèyàn àti máa pààyàn ọlọ́run náà lè ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àgbà nìkan ọba mi tí mò ọ ọba òun ni ọba tí máa yọ láti mọ́ṣíríkì tí sì máa Bàbí ìsàlẹ̀ ní kẹ́bọ̀. wo áyà tó parí ní áyà tó tẹ̀lé bí áyà kejì tó tẹ̀lé. Níbi ó jíjí òkú tàbí àjí òkú. Àti nígbà tí ní kí ẹ̀mí bí o ti máa ń wọ́n kọ awòye nípa ẹbí bá ìgbà nígbà tí ẹ̀ nípa olówó rẹ̀ nítorí pé ọlọ́run ti fún ní ìjọba nígbà tí ìbọ̀lì wípé olúwa mi lẹ́ni tí ń ṣe ààrẹ tí ó sì ń ṣe òkú òun wípé èyí ṣe ààrẹ èyí ṣe òkú Ìbọ̀lẹ́yìn wípé dájúdájú ọlọ́run nínú oòrùn wá láti ìlà oòrùn. Ǹjẹ́ ìwọ mú wá láti ìwọ̀ oòrùn? Báyìí ni a kó ìjà gbogbo ayé tí kò gbàgbọ́ náà. Ọlọ́run sì yí tọ́ àwọn alábòsí ènìyàn kan náà. Ayá ọ̀rọ̀ wá tẹ̀lé. Tàbí mọ́tà jẹni tí ó kọjá nínú ìlú kan, ó wó lulẹ̀ lórí àjá rẹ̀. Ayá àti fẹ́ kẹ̀kà gan nìyẹn. Náà.

látọgọ́rùn ọdún náà oúnjẹ́ tó gbé dẹ́ náà tó mi rẹ̀ lámí àtàsà náà Ọya. orí pé gbígbóná ọ̀yà ẹ̀mọ̀ míì tó gùn débí kò rí ma. owó tó ń wó tó wájú ṣùgbọ́n máa bí tí ó pèsò kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ ibẹ̀ náà lọ wá ń wò ìwọ àwọn egungun náà wọ àwọn egungun rẹ̀ báwo ni a ṣe tò má jọ pọ̀ ọlọ́run wá ń tò pọ̀ lójú rẹ̀ náà ẹwọ́n ti jẹrà ó rí ibi tó bó ti rà tó ń sì rí kọ̀ọ̀kan nínú àwọn egun yẹn ọlọ́run wá ń tò pọ̀ padà nígbà tó so egun tán kẹ́tẹ́kẹ́tẹ́ dúró ní kẹ́tẹ́kẹ́tẹ́ gan lé lásán ọlọ́run wá tó ń dẹran lójú ẹ̀ Nígbà tí ó ti ó pé ìdí máa pé dájúdájú ọlọ́run ti agbára lórí ohun gbogbo. Ìparí ayà tí mo lọ. Àlámú Annàlọ́ha aláàkú lè ṣe ìkọ̀dí fóòun ti mọ̀ ìjọ náà gbogbo ẹ̀dẹ́ padà mọ̀ bẹ́ẹ̀. Ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀dẹ́ padà mọ̀ wípé Innàlọ́ha aláàkú lè ṣe ìkọ̀dí ọbọ̀ olùkápá ní gbogbo nǹkan. Olùfẹ́ fi wẹ́dà ẹ̀dá ọ̀sán ní ìdúró lẹ́yìn sàkàmì ìdílé ìké ọba tí ó ní kankan ọ̀dàbí rẹ̀ ní nínú tó bẹ̀ nínú ìlú. ayàtà ń kà lọ lórí ẹ̀ láti mọ̀ irú ayàtà kàyàtà wọn ti bẹ́ẹ̀ rẹ̀ ó láti mọ̀ pé báyìí gbogbo àwọn tí wọ́n so mọ́ra ó sọnù fún òní rí wọn mọ́ lọ́jọ́ وذلك إفكهم وما كانوا يفعلون àdáparọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti máa lọ ọmọlọ́mọ bàbá yẹnà tààlà àwọn ọlọ́run wọ́n pé ọ̀rọ̀ tí wọ́n sọ annáhùn ẹ̀ṣùn àwọn ànàdálẹ́kà nínú ìfún ọ̀fẹ́rọ̀ ìrọ̀lá ìrọ̀gbù ìdúró ni bákanáà kó lè láì ṣàfá àtìjẹmíyà ọlọ́run nìkan ló mọ̀ nípa ṣàfá ìsìpẹ̀ kò fi sọ́wọ́ ẹnìkankan kẹjẹ́pẹ́ nìkan dá ìsìpẹ̀ ní òní olùmúsùkàn tó rẹ̀ wá ń bẹ lọ́wọ́ ayé ìhúwà náà lè pàdé ọlọ́ọ̀lọ́ ni falẹ́ta limantus lagomingo ṣe òun ha tó sí kankan lọ́wọ́ ọ̀ká ọ̀nà ìbéèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ kò sí lọ́wọ́ ṣéwù kò sí lọ́wọ́ àfá kò sí lọ́wọ́ òní kò lọ́wọ́ ọ̀kan náà àwọn ànábì ọlọ́run kò lọ́wọ́ ọ̀kan náà àwọn ọ̀lẹ́ka ọlọ́run وإنما تطلب ممن يملكها دون كل من سواه وبين تطلب على وفي لأن ذلك عبادة بركية وتأليم لا يصير إلا إله كما ترى يمنه وتوقف كفن كفن تدعو الله nínú ọ̀rọ̀ ọlọ́pàá ọ̀tàn alábákanáà làwọn olókù sàmàwà àtọ̀lá ọ̀rọ̀ ọlọ́pàá lórí kápá sánà àtìlẹ̀ takùrí irun lè bùbílá ní tẹ̀kárì ṣùfà áàrùn lónìí ilé náà tún fi rìn yẹ fún wa wípé ká mú olùdìpẹ̀ lẹ́yìn àlọ́ ìbàjẹ́ lánàá lẹ́yìn náà wọ́n mọ́ mílíkù ṣàfà nígbàtà lọ́ba ọlọ́run Allah subhanahu wa ta'ala ló ní kápá gbogbo nǹkan lábẹ́rẹ̀ náà ní nǹkan kan sáńpẹ̀ ní ṣàfà ìsìnkẹ̀ lábẹ́rẹ̀ náà ló wà fẹ̀yẹ̀dà kẹ́nà ha tó bá ti kọ́nà ọba ló ní bọ́sọ̀lá àtìlábà mímọ́ láyà mẹ́kù ha ó bà mọ́lá lẹ́nu yẹ́ṣọ́ ìdáhù ìlà bíbí kò sẹ́nì kẹjọ sí pẹ̀lọ́dọ̀ Allah àti pẹ̀lú ìyọ̀dọ̀ Allah nínú ayà mi wala yashfa'una illa nínú nìrútàdọ̀ nínú ayà méjèèjì yìí ni wọ́n ti mú wọ́n nínú àyà 53 àyà 53 sọ́rọ̀kùn ẹ̀lẹ́jìn àyà 53 وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا الا من بعد ان ياذن الله لمن يشاء ويرضى kò sí mọ̀láíkà kan náà nínú sánmà ò lẹ́tọ̀ọ́ wọn lágbára ẹ̀ àti lẹ́yìn ìyọ̀dọ̀ lẹ́yìn ìyọ̀dọ̀ náà tọ́lọ̀ bá yọ̀dá rẹ̀ pé kí wọ́n sì tẹ̀fẹ́ tí ọlọ́run bá fẹ́ ìmọ̀ ń yẹ̀ká tọ́lọ̀ sì yọ̀nù tó nítọ̀ fọ́lá ibi kẹsì rẹ̀ ìmọ̀ lọ́ afáàjà ibi kẹsì ọlọ́run bá fọ́ àtàlẹ́kùn kẹwọn وكامل ملك من سماوات لا تغني شفاعتهم شيئا الا من بعد ان ياذن الله لمن يشاء يرضى وان بكنا لو الله سبحانه وتعالى ماذا الذي يشفع عنده الا باذنه

àwọn ó sì wá sápá ẹ̀ nínú àwọn àtàmì ẹ̀dá tọ́nà ọ̀bájá làwọn àláìkà wà pẹ̀lú agbára àti irú bọ́lọ̀ ti fi dá wọn àwọn tó tún dàbí irú wọn ni àjìjọ̀nú tó sọ wípé bí wọ́n bá yọ sí wa bọ́lọ̀ ti dá wọn bí wọ́n bá fara hàn wá ẹ̀mí lè bọ́ ágànà lè tẹ̀lẹ̀ ilé ìtumọ̀ sí pé wọ́n ti ẹ̀wà kọjá àwọn àkàtàwọn èèyàn bí rọ̀mọ̀ tí wọ́n mú lórogún ọ̀húwá làmìyẹ́ṣra ìbàdátà tí ó fi ìkẹta lọ́lẹ̀ tó jọmọ́ pé kí wọ́n jọ́sìn fún àwọn kan tí wọ́n fi kọ́ lọ́wọ́ orogún ولا أدنى فيها بل قد نهى عنها على ألسنة جميع الرسل gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá láwọn òsì ọlọ́run látòrí ẹni àkọ́kọ́ wọn dé parí ni wọ́n kọ̀ fáwọn tọ́lọ̀ rán wọn sí pé ẹ má sọ wọn lọ́lọ́run ẹ má bá wọn rọ̀ pẹ̀lú ọlọ́run wà ń zẹ́lẹ̀ bí náà yẹn zálẹ̀ kẹjìmí àkóso bí gbogbo tíra tọ́lọ́run ní sọ́mọ̀ pátápátá lọ́lọ́run ti kàkíyèsí wípé ìlànà ìlú pátápátá ní máa bá ọlọ́run ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ nǹkan náà kò lè ní olèdí náà sáà ń fún mi lónìí láà ní sọ́ra 34 ayà 22 23 sọ wípé ẹ àwọn tẹ́ ń pè ní gíní lẹ́yìn rò pọ́lú wa wọ́n lẹ́yìn ọlọ́run ẹ pè láyé lókè ònà ní pọ́ dáadáa rọ wọn lágbára kiri ẹ̀hẹ́ ní sánà àti nílẹ̀ wà máa lẹ́hún fi ìná mi ṣírì wọn ní pé kankan nínú sánà àti ilẹ̀ ní pé kò sì sí pé wọ́n fún ọlọ́run lọ́wọ́ tí sánà ti jẹ́ sánà àbíkílẹ̀ ti jẹ́lẹ̀ àwọn àárẹ̀ èyí tó tẹ̀lé wọ́lá tẹ́ràn bá ìjàmbá àkùnrin ìyàmú ilá lèmọ́n àdínàlá ẹ́ kòlìsànfàní àfẹ́ntọ́lọ̀mbáyọ̀ndà ilá lèmọ́n àfẹ́ntọ́lọ̀mbáyọ̀ndà fún láti fìfẹ́ ní o lórílọ̀ bá wá fìfẹ́ ọlọ́wọ́ bá fẹ́ onílà náà Muhammad sallallahu ta'ala alaihi wasallam qala ibn qayyim rahimahullahu ta'ala fi kalam ala hadhihi al-ayat làfá àgbà ibn qayyim rahimahullah wọn ní ọ̀rọ̀ àwọn ayẹta kàyí ọkẹrẹkọta lọwọ làfúrà alẹ́tẹ̀ tí alákùnrin àlùkò jẹ́mìà ọ̀jẹ̀mìà gbogbo táwọn kẹfẹ̀rí tóró mọ́ tí wọ́n fẹ́ fi wújọ́ tí wọ́n fẹ́ gbàgbé wá ọ̀rọ̀ àwáwí kan mú wá gbogbo ẹ̀lọ́lọ́ ti ti náà lẹ́nu torí pé òṣèbọ ìnáwó yàtọ̀ ìmọ̀ àmúdàwó nínú ayá sọlọ láwọn ìdìnnà nápẹ̀ àǹfààní kan ni wọ́n rí látara nǹkan tí àbí ni wọ́n ràn kàn látara nǹkan tí wọ́n ń sìn àbí tí wọ́n pè lọ́lọ́ àbọ́lùsìpẹ̀ wà nẹ́fọ̀n láyà tó lórí láàbí mọ̀ sí kọ́fíà tó ní àárín àlàáfà nínú ibi tí ẹ̀sùn ti lè ráǹfààní oníkárí ìkẹ̀kàn nínú mẹ́rin tàbí mú wáyé ìmọ̀ mọ́lẹ̀ fún lè hàrí símọ̀ yòrédù àbídàwó mẹ́lì nínú ikú jẹ́ pé ìmọ̀ yòrédù àbídò ẹni tó fẹ́ wọ́n sí ìkẹ̀kàn sí ìtọ́lọ́wọ́ nínú kó jẹ́ wípé in tó fẹ́ sì fi ń wáyé fi fàyílà mi yàkùn láwùn máa lé káyé tí ọ̀ bá sì ní a lè wọ́n pé bóyá káàrùn tẹ̀lé káyè náà lè ọ̀hun àtẹni tí wọ́n ń sì ní wọ́n jọ ní bóyá nǹkan tí wọ́n ń béèrè yẹn ìsìnkẹ̀ táwọn wíì tí wọ́n fi wá ọrùn pẹ̀lú ọlọ́run bóyá wọ́n rí wípé táwọn bá gba ọ̀dọ̀ ọlọ́run wọlé tí ò bá mú yóò padà gbà nípa àtàyé àmọ́ fẹlẹ̀ bẹ́ẹ̀ o ẹn pé àdábá ti ní bí iye tí iye wọn wọn mọ̀ mọ́sí bá wọn sọ̀rọ̀ wọn máa bọ́gà sọ ẹ má wọ ẹ̀yẹn náà lọ́lé ẹ má wò lè dààmú mọ́ ọ̀rọ̀ yóò sì lójú tù torí iye ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá rí mọ̀mọ́ wọn àwọn ọ̀lẹ́kọ̀ọ́ sínú mọ̀mọ́ lẹ́nu ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ìpìpẹ̀ yìí tá ń sọ yìí àbí àǹfààní kan tí kèfèrí ń wá látara tí ń sìn tí ìkẹ̀kan ń bẹ tí orogún tí wọ́n mú pẹ̀lú náà yẹn dání ọ̀dà tí ò bá sí tí ìkẹ̀kan ń bẹ tó jọ ní pẹ̀lú náà ọdún méjì táwa lè sọ pé bóyá irú fẹ́lám yàkún ṣẹ̀rẹ̀ kánláwó tí ó bá wá sí méjèèjì yẹn ẹlẹ́ẹ̀kẹta ní kí ni kí á nà mọ̀ ní náà lè ìrọ̀ ó lè jẹ́ ẹni tí òun náà ń sèrè lọ́wọ́ kan fẹ́ni tó ní sáàtì wá wò naa yo kan àgbégbágbára ẹ̀ tó ń jágbára àti títóbi rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn òkò tó sí sàílámíyà fún mọ̀rin lẹ́nu tí ọ̀bá sí mọ̀rin olùrànlọ́wọ́ fọ́lọ̀ wà lázọ̀ yírọ́ òsálàtìlẹ́yìn àkáànà ṣẹ̀fíyàn ìhìndà yóò àjẹni tí ó sì pẹ̀ eléyìí mọ́rọ́kàbà gbogbo mẹ́rẹ̀rẹ̀ ọlọ́run wá lé tẹ́kò sí mùsànáàkì láàmìnà aláìlà àdínà gbogbo ọ̀nà ọlọ́run ní kò sí fanáfà alìmílìkà kò sí pé wọ́n ní wàṣíríkà wọ́n ọjọ́ ní wàlìmọ̀dọ́ àárọ̀ wọ́n lè wọ́n sì máa tàfilẹ̀ ìfọ́lọ́un wàṣẹ̀fáàtò alẹ́tì yàtìlómọ̀ alìmúṣìrì àti

wàyí ẹ̀ṣẹ̀ fáàtù lè ìdí onáàlì sì pẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ìfìrí obìnrin o ó wá orí ti ẹ̀ lọ́nu ọ̀kan tí a wá wí ìkẹ̀kẹ̀rẹ́ òrónú kan bẹ̀ torí pé ibi lọ léyìí wọ́n ti wá ọ̀dọ̀ ẹnìkan péré ni fàkẹ́fà àríhárì láàyàtí lóòrọ́wọ̀ bùrọ̀hànà wọ̀tẹ̀jìrí dánlẹ̀ tàwáhì áyà èso láti gbàgbọ́ yìí ìmú ọlọ́run sì ní ààtò wọ̀kọ́ tí a ń lè tó lè ṣì ó tó láti wú ẹbọ tébòtébò ó tó láti wú ẹbọ ní tébòtébò wàlùkùrán mọ̀lóhun àmtálì yàwó ìrò abẹ́ẹ̀láyà ìkẹ́kọ̀ọ́ a wà lọ síbi olùrànlọ́ tí a ti ká àdíṣẹ́ eh, hmm? ní àbọ̀ abúlàbá نفى الله عمن سواه عمن سواه كل ما يتعلق به المشركون ونفى ان يكون الغير من عتك هنا لا na ọ̀rùn mẹ́rẹ̀ẹ̀rin ta na tó kò sọ́nà àbáyà fún wọn bẹ̀. náà ṣàfáà sáà pínlẹ̀ fáànàbí sọ̀rọ̀lọ̀ sọ́lá àlọ́lá awọ àdíkì Bukhari àti ní ọ̀tọ̀ yíwa méjèèjì ọ̀rẹ́ ìgbìmọ̀ sáàbò rẹ̀ ànànàmí ẹ̀sọ̀lọ́lọ́ ìtàlá ọ̀sọ́là bóòlù ìpẹ̀ yóò ti wáyé kọlù níbẹ̀rẹ̀ àdíkì yẹn wọ́n ti lọ bá ànábí ọlọ́run láwọn ìrìnàjá ọlọ́run wọ́n ti lọ bá ànábí ọlọ́run látọ̀rẹ̀ adámà àdíṣọ́lá àdíṣọ́lá ọ̀yàtúnà muhammadan sallallahu alaihi wasallam wọ́n wà padà wá bá nàbí sallallahu alaihi wasallam ọ̀yàkùlùm wọ́n bọ̀ wá kọ́ wípé yá muhammad ìwọ muhammad sallallahu alaihi wasallam anta rasulullah ìwọ ni òjíṣẹ́ ọlọ́run ní ọ wa khatamul anbiya òpin àwọn nàbí ọlọ́run ní ọ ọkọ̀ ìgbọ́kọ̀rọ̀ lọ́wọ́ áńkà máa tàkọ́dà àmì ìdáríkọ̀ máa ta àkọ̀rọ̀ ọlọ́run tún ní òun sàmójúkò àtàfúrúdí ẹ̀sẹ̀ rẹ fún ọ ní gbogbo bó tu ọ̀nà òwò kó gbà wá اشفع لنا إلى ربنا تكفون لنا الله بوا إلى ربك ألا ترى إلى منار فيه ó rí mi rájọ́ ní mo ti tó ní ìwò òjúfẹ́ ọlọ́run fa an tọ́lìkù tàlúfọ́rọ̀ mẹ́yẹn àdájú Muhammad sallallahu alaihi wasallam èmi ó wà á ti dé fa á ti rí dáadáa àṣì ní wà lọ sí abẹ́ àlẹ́ àrùsí ọlọ́run fa akọ̀wọ̀ sáàdìdà ní wà jù ìrọ́bí àzẹ̀wọ̀jẹ̀lẹ̀ máa wá sí ìlú fọ́nà ọba mi súnmọ́ yẹ́pẹ́ olóhù àlà yẹ́pẹ́ olóhù àláyà mímọ̀ hàmìdì mi ọlọ́run wà sí payá kí n lè máa rí ẹyìn fún gẹ́gẹ́ bọ́lọ̀ bá fi tọ́ sí ìmọ̀ wá mú àwọn ẹ̀yìn náà wá wọ́n súnmọ̀ sánà àlè ṣe lọ́nà kan tó jẹ́ pé lámìyà sáà ó wà láàárín kọ́blí ẹnìkan òyìn náà mẹ́rin gbogbo gbogbo ìjọ tẹ́dà ti mẹ́ láyé súnmọ́ ìkọ́l yá Muhammad lẹ́yìn ìgbà náà wọ́n fẹ́ yá Muhammad irfa ra'sa borí òkè sáàlì tó ń sọ béèrè ká fún ọ béèrè tó bá fẹ́ ká fún ọ wáṣfà tùṣàfà ìpẹ̀kágbàtà títí lọ sí parí hadith eléyìí ni àṣàfáàtùl ọgbọ́n ṣàfáà tó jẹ́ pé ó kó gbogbo tó kó gbogbo òṣìpẹ̀ sínú gbogbo eléyìí ó ní ṣàfáà alìlmọ́kífì àtà yàkùdọ̀ bainahum yàkùdọ̀ bainahum dáadáa an yàtàrọ́ di al-anbiya Adam wa Nuh wa Ibrahim wa Musa wa Isa da Maryam àrí ìṣẹ̀fà gbogbo wọn wọ́n mọ̀ wọ́n mọ̀ kọ̀ wọ́n mọ̀ kọ̀ wọ́n mọ̀ kọ̀ ìpawòká ìpawòká àwọn ànájọ́ ọlọ́mọ tá a dá pàtàwọn míì ẹlẹ́ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ṣẹfà átùrù fi áàlì jẹ́nàtì áyíyí àdẹ̀ olóòjìdànà àti ìsìnkì àmẹ́bì tó ń bẹ sallallahu ta'ala sallam kọmọ àjọ́nà àti ọ̀jọ́nà tó ìsìnkì àjọ́nà tẹ́lẹ̀ ìsìnkẹ́ náà yóò tún máa bá ọmọ àjẹ́nà láti wà àjẹ́nà wàhálì ní ṣàfáà ìṣirò lé alkùrán لأن الله قال في أهل الجنة حتى إذا جاءوها وفتحت أبوابها نصرة الزمر آية من آية 73 nígbà tó ọmọ àlùjànnà bá dé ìràjá ó há tí wọ́n bá dé àlùjànnà wọ́n sí wọ́n náà sóyé ọ́rà yóò àtàwà sọ pé ìkankan bẹ láàrin yìí tó pé wà àwọn pé wà fún ti ha tí a bá wá padà sílẹ̀ fún ìkankan bẹ tí ó fẹ̀rẹ̀ láàrin yìí àwọn olùmọ́sọ pé ṣàfá ànábì sallallahu ta'ala náà

bẹ́ẹ̀nà wùsùlùmí ilẹ̀ àwọn bẹ́ẹ̀nà fásitì àlọ́àbúwà torí wà wá kò sọ pé hátà ìdàjá óhá fúti hat àbúwà wà fúti hat gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ kọ̀ọ̀kọ́ ní tùmọ̀ nínú ṣẹ̀rẹ́ ọ̀nà so ìfìtì ànẹ́bì náà tó ń ìsìnkẹta ànẹ́lì ó ṣe fún àbútọ́lì kí wá ní àwọn túnmọ̀ sí ìsìnkẹ̀ tó pẹ́ láàmtù fún ìjùmínà náà kò lè gbé jáde nínú balkana fi ọ̀dọ̀ ọ̀dọ́ ìmìn náà yábùlógó kààbẹ́yìn yágìlì nínú òbí máa gò yóò wà nínú ṣùgbọ́n ìsìnkẹ̀ ànẹ́lì bá ọba àbùtọ́ lè gẹ́gbẹ́ òsì jẹ́ mùsùlùmí iná ó jẹ kókósẹ̀ rẹ̀ iná ò ní bùdárù iná ó jẹ kókósẹ̀ rẹ̀ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ yẹ́gbìrí nínú ìdì máa gùgù iná ó máa hó lọ́pọlọ láti kókósẹ̀ tọ́lọ́hun fi ṣe sábàbí ẹ̀ làkáànà bí dárìkì lásìkọ̀lì nínú náà kọ bá tẹ́lẹ̀ náà ọlọ́run bá fẹ́ àbúkọ́ níbi lẹ́bù náà ni làkáànà bí dárìkì lásìkọ̀lì nínú náà nínú àwé àdéhìsì náà lùfọ́dá tí wọ́n mú sí nínú àwọn ìsìpẹ̀ èyí tó jẹ́ ti gbogbogbò ó ní sàpẹ́tẹ̀ nìkan ládàáyàrí nínú àwọn ṣùgbọ́n tó jẹ́ gbogbogbò fíìmọ̀n ìsàhákọ̀ náà rọ́ allah yàdùkúnlá ha wà fíìmọ̀n ha ha yóò mọ̀ ha ẹni tí wọ́n táàgì náà mọ́ allah yàdùkúnlá tí ò ní padà wọ́n padà yọ kó mọ́ lọ lásìkò ní ìdòlẹ̀ àdíhá tó kọjá yìí àwọn ẹlẹ́rìn náà wò pé kó bọ́dún lọ kí àwọn àbòwò sọ́wọ́ ẹnu àwọn ẹ̀tọ́ ọlọ́run ni ẹnìkan bá jẹ́ pé à ẹgbẹ́ ilẹ̀ ọlọ́jà ni wọ́n níbẹ̀ ni fún títà àdúgbò wọ́n níbẹ̀ ni ẹwà ajá mọ̀ iye tó bá jẹ́ wọ́n bá jọ dúnàdúrà wọ́n tó sọ ẹran ọ́tù wọ́n sọ kalẹ̀ wọ́n fẹsẹ̀ lílẹ̀ kalẹ̀ owó tí ó ti tóbi tó wọ́n bá dúnàdúrà ìdènà tí iná bá wọ̀ ẹ̀rẹ́mbẹ̀ láyé lòmí ẹni tó rà kò pa fún yíyá òun fẹ́ mọ̀ sí i

ó ti wọ náà rẹ̀ dùn gan yóò padà jáde tókún tí ìbá sí ìsìnkì ànẹ́bì ni láti sàfíhá kọ́ àlídàn ọba ṣe gbére síbẹ̀ ni bákan náà ṣàfàátùhù ìtìfẹ́ rẹ̀ yóò máa ṣe dédé sallallahu ta'ala sallam lè kọ́wọ́ mímìn ààlì jẹ́nà àwọn èèyàn kan nínú ọmọ àjẹ́nà kọ́lọ̀ wọ́n ti léwọ́ wa kí ziyada ti bàwá bí yínú àrífà àti gbogbo ilé ìtawí lámìtù náà jà fíhà áhàdùn وكلها مختصة بآل الإخلاص الذين لم يتخذوا من دون الله وليا ولا شفيعا gbogbo àwọn tí nǹkan yóò tó sí pátápátá ilẹ̀ àwọn tó jẹ́ pé wọn ò mọ̀ Ọlọ́run wọn ò bá Ọlọ́run wọ́rogún wọn sì bá wá ẹnìkan tí ó sì pẹ̀ lẹ́yìn rẹ̀ wà á ń tẹ̀lé bí ilẹ̀ ní ilẹ̀ ọ̀pọ̀ fún àyín ṣẹlẹ̀ làrọ́bí ìdínà lọ ìtàhálà lè ṣáàfin àyẹ́ṣpà ó dìgbà tọ́lọ̀ máa yọ̀ǹda fẹ́ tó sípẹ̀ kó tó sípẹ̀ ìyáàna ṣẹ̀fà àtàmì ní kò wó sùhàn pẹ̀lúkọ́lọ̀ nìkan lónìí kó lè láì ṣẹ̀fà tó jẹmi ìyà ẹ̀rí kọ́lọ̀ nìkan lónìí nìyẹn ọlọ́run lónìí gbogbo sùpẹ̀ pátápátá wàkọ́lá tààlà ọ̀ka mímọ́lá fi sísànà wá sí látògùn ìṣẹ̀fà àtòhùn ṣe á sí ìparí ayà náà yàtàkálẹ̀ kan ní sọ́tún nájìn ayọ̀ 26 ẹlẹ́ẹ̀kejì ní mọ́jẹ̀mú ìsìnkẹ̀ ní rọ̀gọ́wọ̀ ánìmọ̀ṣùkọ́ ìlà ìyọ́nú ọlọ́run tí ń bẹ fún ẹni táa sì pẹ̀ fún bí ayé akọ́nà mìnà alì tàwí bí kó jẹ́ pọ́lútọ̀ ń jẹ́ nìkan tó jẹ́ pé ó dúró tọ́ níbi ìmú ọlọ́run ní ààtò àti ìsìn ọlọ́run ní ààtò òpẹ̀bọmọlọ́run فما تنفعهم شفاعة الشافعين نصرة المدثر ìsìpẹ́ gbogbo àwọn tí ó ń sìpẹ̀ ò ní tọ́ sí gbogbo àwọn tán jẹ́ lẹ́bọ̀ nínú àwọn àrímú àrígbámú ní kókó òní sípàtù ṣàfáhátí alìmọ̀bíyà tàbá sọ pé kò sí ìsìpẹ̀ ìròyìn ìsìpẹ̀ kí ò sí ìnìta àwọn ẹlẹ́bọ̀ tó ń gbára lé sípàtù ṣẹ̀fáàtìlì àlùmọ́síbátà ìsìpẹ̀ sáà fẹ́rẹ̀ ilẹ̀ tó fi àtọ̀ síta àwọn ẹlẹ́bọ̀ àṣàlàyé ẹ̀ òun náà ní sọ́lọ̀ ń fàánà bí sọ̀lọ́lọ́rọ̀ sọ̀rọ̀ sẹ́lá ẹlẹ́ kẹrin díkù ṣẹ̀fáàtìlì kúbọ̀rọ̀ ìsìpẹ̀ ńlá

tọ́lọ̀ bá ti wáyọ̀ ìdá fún ní òtòsíkẹ̀ nínú àrígbámú wa mọ̀nà asàdùn náà sì bí ha ta lọ lórí rẹ̀ jù lọ kí sì pẹ̀ yìí tí ó bà ọ ni alùtàwì alùlùlà àwọn tí wọ́n fi ọkàn tí wọ́n fẹ́ bọ́ mọ́ annaha látàkọ́nù liman ashraka billah akúnrin ìdìmú wípé ìsìnkọ̀ yóò ní tọ́ sí ẹlẹ́bọ̀ bákanáà bayanu hakikọ́sà àwọn hakikọ́sà àlàyé bí ìsìnkọ̀ yìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ àtẹ̀síwájú lórí àwọn tó jọmọ nínú báàbù mi láàbọ̀ sí ìlú ọgbọ̀n náà nínú ìjọ ìdánilẹ́kọ̀ọ́ àmì ìkùnkọ́ ọlọ́pọ̀ sọ àbàyọ̀ jẹ́ pàápàá lórí ṣe àyẹ̀tọ́ lè láti mẹ́nu bà lẹ́ẹ̀kan àkórè mọ́ta fún wa sẹ́kù lọ́wọ́ ẹ̀rọ ìlànà ìpínlẹ̀ ọ̀rọ̀ ìlú